wọ́n yìí lákùn xẹ́rọ gẹ́gẹ́ bí àfikún lórí ìbéèrè tó wáyé ní jẹjọ nípa atashahud àti ipò tí ó yẹ kí ọmọ ká tí ó ń wà pàápàá jùlọ àwọn ọmọ ká ọwọ́ àti bó ṣe ká nà àti èyí tó yẹ bó ló ṣe ká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níbo ló yẹ kéèyàn máa wò ló pé béèrè tí ó tún kún ni tàbá tashahud àkíyèsí àbíbèrè yóò kí a mọ̀ wípé tàbá wà níbi sọ́lá ó ti ní àwọn ibi tó yẹ kéèyàn máa wò ní gẹ́gẹ́ bí ká má jáde jù lórí ìbéèrè tábà wà lórí ìdúró ètò ìrìnlẹ̀ òun náà ní kí èèyàn máa wo mọ́wúdẹ́ àtàjìdá bí ká forí kan kó máa wò lẹ́lẹ̀ bákan náà tábà wà lórí ìrùkú bóòlù tí yẹ kí èèyàn wà tábà ń ṣe tashahud lọ́wọ́ orinlẹ̀ nínú hadith wáyé ibn hujur tolóhùn ṣọ́ òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam òun wò báyìí ìpè ìbò ní wò òun á rí i pé ńgbà tí ń ṣe àtàhéyà lọ́wọ́ tashahud àtàyà oníwò ọmọkà rẹ̀ tí ó fi ń ṣe tashahud òun náà lọ́mọkà yìí tí ẹ bá ń ṣe àtàyà lọ́wọ́ kò lẹ́tọ̀ọ́ kí ẹ máa wò bò míì àfi. ìdí ọmọ kà tí èèyàn nà yẹn bóyá èèyàn nà yẹn àbí èèyàn mì ní mímì lọ sókè àti nílẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo rò pé ká má fi fẹ ìbéèrè lójú bó ṣe jẹ́ nìyẹn mọ́bìnrin ó wá gẹ́gẹ́ bí ẹ̀rí yẹn bá ń ṣe lọ́wọ́ kìí ṣe pé ilẹ̀ yóò máa wò ń gbà náà kìí sì ṣe wájú ṣùgbọ́n yóò máa al-isbi' ọmọ kàtí àfin ṣe tàṣáhùdù yẹn wa billahi at-tawfiq náà. àzọkùnlọ́kọ̀ ṣe. àzọkùnlọ́kọ̀